الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أظن ترى إجبار وتريوى ومدوى lábẹ́ àkọlé káṣí dáadáa sáwọn òbí wa tán jẹ́ ọ̀sẹ̀ bọ̀. ìgbà wa alákọ̀ọ́kọ́ ìwà látọ̀dọ̀ ọ̀sùnmá bint Abi bọ́kùrù fọ́ọ̀bù Bakr radiyallahu anhuma qalat atatni ummi raghiba fi ahdi an-nabiy sallallahu alayhi wa sallam فسألت النبي صلى الله عليه وسلم أفأصلها قال نعم قال ابن عيينة فأنزل الله عز وجل فيها لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ذلك أقوى ورأي أنا وتسواج من رياض الصالحين أسس العيرة نبيا ṣùgbọ́n àlékún bí ẹ̀tọ́ kan wà ń bí tó fi yàtọ̀ oná ni tí Ibn Uyayna sọ nípa pé nítorí ìṣẹ̀lẹ̀ yìí lọ́nà sì sọ ayà la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din kalẹ̀. a ti rí kí ẹ bó ṣe jẹ́ pé tí ìyá ọmọ tó bá ṣẹ́kù níyàwó. ọkùnrin tó bímọ fún ìyá ọmọ ni tọkùnrin tó bímọ fún bá ti kọ̀ sílẹ̀ ìyá ọmọ rẹ̀ náà ni ọmọ jẹ́ nítorí ọkùnrin àti obìnrin sì jọ wà lọ́kọ àtìyàwó òun kọ́ ló mú kí obìnrin ọmọ jẹ́ ìyá ọmọ rẹ̀ táwa pé ńgbà wọn ti kọra wọn lẹ kò tún jẹ́ ìyá ọmọ máa. sèyí túmọ̀ sí pé bó ti ṣe jẹ́ ọ̀ràn yàn lórí ọmọ ó ṣe dáadáa sóbì rẹ̀ lóbìnrin tó sì ṣẹ́kù níyàwó fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọ̀ràn yàn lórí rẹ̀ ó ṣe dáadáa sí ìyá rẹ̀ yẹn nígbà tí ìkọ̀sílẹ̀ bá tún wáyé láàrin rẹ̀ àti bàbá rẹ̀ láàrin ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nítorí pé ẹ̀gbà wáyé ó fi hàn wípé ìyá tó bí Asma kìí ṣe ìyàwó fún Abubakar mọ́ nítorí Abubakar òun ti di mùsùlùmí àgbà kan nínú àwọn mùsùlùmí so obìnrin yìí báyìí kò sí pẹ̀lú Abubakar lásìkò yìí tó báyìí ló ti jẹ́ pé wíwá tó ń wá ó wá láti mẹ́kà ni ìgbà tí àwọn wà ní alimẹ́dínà ó sì tún jẹ́ pé nínú ẹ̀rí tó tún mú àmọ́ pé kìí ṣe ìyàwó fún Abubakar mà òun náà ni pé òun jẹ́ mushrika gẹ́bí Usman lọ́nà ti ṣe sọ wípé nínú ẹgbà wa mi pé àtẹ́tìní ummi wa hiya mushrikatun wa hiya raghiba ọjọ́ sẹ́bọ̀ ó sì ń bùkátà tó ọlọ́run ti ṣe ní òfin wípé mùsùlùmí kò gbọ́dọ̀ di obìnrin kan mú ní ìyàwó ní ìgbà tóbìnrin yẹn bá jẹ́ káfíra. tó náà sọ pé ọ̀la tó ń ṣe kó màárísọm ìlúkàwáfẹ ẹ má di àwọn obìnrin tí wọn jẹ kèfèrí mú níyàwó ẹ má di àwọn obìnrin tí wọn jẹ kèfèrí mú ní ìyàwó wọn yọ àwọn obìnrin tí wọn jẹ ahlul kitab kúrò lábẹ́ eléyìí ṣùgbọ́n àwọn kèfèrí yòókù wọn ti ń bẹ̀ẹ̀bẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ mi tó tún wà ń bẹ̀ ni pé. bàbá rẹ ó ti kọ ìyá rẹ lẹ ìyá rẹ ọjọ́ ìyàwó fún bàbá rẹ má kò pé sọ bàbá rẹ dọ̀tá o kò pé kó o mú bàbá rẹ lọ́tà nítorí ọwọ́ fún bàbá rẹ lọ́gbà fún ìyá rẹ pé kó máa jẹ́ fún nígbà kan. gbàdé ọ̀wọ́ fún ma so ó kọ́ ọ lẹ̀ ọmọ ò lè ti torí rẹ̀ kó á mú bàbá rẹ̀ lọ́tà pé èèyàn burúkú ni bàbá òun èèyàn kéèyàn ni bàbá òun pẹ̀lú torí bàbá òun ti kọ ìyá òun sílẹ̀ nítorí ó ò lè dá sí ní ti ń bẹ láàrin bàbá àtìyá rẹ̀ tí wọ́n fi ń jọ ń jẹ ìyàwó àtọkọ fúnra wọn ní tó sì tún fà tí bàbá rẹ̀ fi rí pọ̀ ọ̀fẹ́ fẹ́ má oníkálukú máa lọ lọ́rẹ̀ ò lè dá sí wọ́n kàn ríra rẹ̀ lọ́mọ láàrin àwọn méjèèjì ò lè dá sí pé gbogbo àgbọ̀ mú bàbá kan lọ́tà ìbò mú ya kan lọ́ta pẹ́yìn lè fà á kíníkà kíníkà fà á tó kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ láàrin yẹn torí pé Asma binti Abi Bakr radiyallahu anha àrí kó ti torí pé bóyá ìyá rẹ̀ ò jẹ́yàwó fún bàbá rẹ̀ mọ́ ọ wá mú bàbá rẹ̀ lọ́ta kò sí bẹ́ẹ̀ sọ eléyìí ó jẹ́ báwọn tọ́. àdéhùn tuntun fi hàn pé gbogbo nǹkan táwọn bá ti mọ ń pa rẹ̀ ká máa béèrè ká béèrè lọ́dọ̀ ẹni tó fún wa létí ẹni tó tọ̀ wá sọ́nà ká má kàgídí hárí ká má má ara wa dànù nítorí pé nǹkan kan ò kí èèyàn lójútù bí ìbéèrè nípa nítorí tètè náà ni ká máa fi àìmọ̀kan àti òdo ká máa fi ṣe ń dábàá mà nísìnyí ìyá rẹ̀ níyà rẹ̀ so òun náà ti lè gùn lé pé bí òun ni wọ́n lè ràn án lọ́wọ́ mọ́nà kò bá jẹ jẹ mùṣírìkà kò bá jẹ káfíra ìyá òun náà ni so ó bá làákà ìmọ̀ wọ́n láti dábàá sọ̀rọ̀ òfin ọlọ́run làákàyè kọ́lá máa ti síwájú bẹ́ẹ̀ bíi àwọn tọ́lọ́n bá ṣe lófin àwọn láàmà ti síwájú torí rẹ̀ ló ṣe ń béèrè nípa nǹkan yìí kọ́mọ lọ jẹ́ pé yọ lọ gùn lé nǹkan tí yọ padà já sí ẹ̀ṣẹ̀ ọ̀nà oní ó sì fi já sẹ́ṣẹ̀ pé wọ́n mùsùlùmí ọ̀ràn ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ tó ó súnmọ́ ó jẹ́ pé ní tíṣẹ̀rí ọ̀wì náà. ṣèbọ̀ṣẹ̀bọ̀ lọ rílẹ̀ kọ́ bá tiẹ̀ jẹ́ ìyá rẹ̀ tó o súnmọ́ pé irú le lè wá nu ṣẹ̀ríà ó sì súnmọ́ kí ṣẹ̀ríà sọ fún ti jẹ ya rẹ ní ṣe dáadáa àmì wo láti torí ẹ̀ ló ṣe béèrè lábàá á máa béèrè ká máa béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ká máa béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ká máa máa hárí ká máa fojú ká máa fi níta fi léèrè nípa rẹ̀ ó lè jẹ́ pé lásìkò yẹn gangan kò mọ̀ dájọ́ rẹ̀ so kó náà má fi ìwà wọn ara kó má fi dáhùn kó nígbọ̀ bá yá pẹ̀lú gbọ́lọ̀ wọn dà òun ṣèwádìí ń ṣèwádìí ní tí màdáhùn rẹ̀ ní kò dín kankan kù láre kò sọ̀yàn dání yẹpẹrẹ kò sọ̀yàn dolódo àyàfi tó máa ń pé ìsẹ̀mí ìtànjẹ lẹ̀ máa ń ṣe yíṣì ní ìsẹ̀mí ìtànjẹ náà ní kíkọ́ máa péra rẹ ní tọ́jẹ̀ kọ́ máa gbéra rẹ táyọ̀ bí tọ́ ma hmm, tí fi mú yẹn sí àwọn èèyàn lọ́nà sọ̀rọ̀ tó máa ń kó lùmọ̀lá nìkan kò túmọ̀ sí pé gbogbo nǹkan ló mà ní gbogbo àsìkò àmì mẹ́yìn nǹkan ní ọ̀mọ̀ àmọ́ bá fún lásìkò nítorí wọn mọ ní ìsìn náà tó bá di wákàtí kan ti mọ yóò wájú wọn kà á náà àwọn tíra rẹ kí ni tí àwọn olùmọ̀sọ̀ ń pa yìí so ó túmọ̀ sí pé tẹ́nìkan bá bí ọ léèrè nǹkan tó mọ̀ wọ́n sọ pé kí wọ́n jẹ́ kó ṣèwádìí ẹ̀yin ò tí ì mà dání ẹ̀ ń ṣèwádìí mẹ́kò lásán ń ṣèwádìí mẹ́kò tí ò ní í ṣe ju pé kọ́kàn bá ẹ́ńjìnì jẹ́ lọ ká kó ṣìṣe báàsì bá ẹ́ńjìnì tẹ tó bá bàjẹ́ tí ò sí gbọ́ àtúnṣe mímọ́ ẹnu ká pààrọ̀ rẹ̀ lọ́wọ́ alẹ́ ni tí ó ba ayé rẹ jẹ́ tí ó bọ̀ ọ̀run rẹ jẹ́ ẹni tí ó ba ayé rẹ jẹ́ tí ó bọ̀ ọ̀run rẹ jẹ́ onílẹ̀ tó bá tó bá sọ tí ọlọ́run sọ fún ọ tó sọ níta náà bí ọ sọ fún ọ tó ní nálẹ̀ sí ọba ayé rẹ jẹ́ bọ̀ ọ̀run rẹ jẹ́ tí farabalẹ̀ tó bá fi wá léèrè nǹkan èyí ṣe pé kí a máa ṣẹ̀ṣẹ̀ míì. ẹnìkan ò tó mi amọ̀sibọ́sí pé ẹnìkan jù mí àwa kọjá ẹni tí wọ́n bi léèrè tá lè fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọ̀rún ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọ̀rún wọ́tọ́ ló ń ṣàlàyé ẹ̀sìn ní o tún máa jáde lẹ́nu ẹ pé àwa kọjá wọ́n tá là wà تقولون هذا عندنا غير جائز فمن أنتم حتى يكون لكم عنده so ẹni máa ń kọyàn tó fẹ́ kọyàn lẹ́sìn wọ́n máa ń ní ìtẹríba ni torí náà ni ó jẹ káwọn èèyàn lè tẹ́tí gbọ́rọ̀ rẹ ni ó jẹ kó lè gbà á àwọn ni ó sì máa kà á nínú ọ̀rọ̀ rẹ pé ọ̀ ń fẹ́ ìmọ̀nà fáwọn ọ̀ fẹ́ ìsìnà fáwọn wọ́n fẹ́ káwọn ọjọ́ ẹni tí ó máa sin náà dáadáa ní gbogbo àlàyé tó ń ṣe fáwọn kìí ṣe pé fi gbó kọ gbóríkì kìí ṣe fi wọn popularity nítorí ayé ti bàjẹ́ lónìí náà ọ̀pọ̀lọpọ̀ tó náà ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kò síbẹ̀rù ọlọ́ ipò ilé ayé bí ìgbà tó wọn àtẹnìkan jọ ń jà sípò kan ó wá fẹ́ kún fóònù ọ̀la lórí rẹ̀ pé sẹ́ẹ̀ rí pé mi mọ̀ mà jù ni irú àwọn pírọ́blẹ́mù yẹn ti wà ní ìsìn kò sí yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n á gba jùlọ ń wá ẹgbẹ́ sí ọlọ́run làwọn ń ṣàlàyé èmi ìmá kò dín kankan tí wọ́n sọ pé mọ̀nà àárọ̀ fẹlẹ̀ ẹ̀dìrì ọ̀kọ̀dà àárọ̀ fẹlẹ̀ sọ̀làìlì ẹni tó bá ti máa mi ìmá ó ti mọ̀ dájú ìmọ̀ torí pé yóò lé ọ lárí láti wá mà yókù tó ọmọ sàmá kí wọn máa tanra rẹ̀ jẹ kó máa tanra rẹ̀ dànù kó máa bá táwọn èèyàn jẹ eléyìí ọ̀tọ̀. Sufyan ibn Uyayna rahmatullahi alayhi àgbà nínú àwọn olùmọ̀ gidigidi ni ó sì jẹ́ olùmọ̀ ńlá nípa hadith. وني فأنزل الله عز وجل فيها لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ẹni torí asúmáà lọ́nà ti sọ àyà ìkàlẹ̀ bí ọlọ́run ọba ọ̀kọ́ fún yín láti ṣe dáadáa sáwọn ẹni tó ṣe pé wọn ò gbógun wọn ò dojú ogun kọ yín nítorí ẹ̀sìn yín wọn ò sì léyìn jáde kúrò nínú léyìn wọn ò sì jọ lẹbi àkókò pẹ̀lú àwọn èèyàn kan lórí àti léyìn kúrò nínú léyìn wọn ò fúnlẹ̀ mayín wọn ò dínà mayín àǹtẹ̀bẹ̀rúhùn mọ̀tòkọ́sẹ́tò ìlẹ́yìn ìnáláhà yòókùbù mọ̀kọ́sẹ́tì àǹtẹ̀bẹ̀rúhùn ọlọ́run kọfí ń kẹ́sì dáadáa sáwọn eléyìí. kí ẹ sì ṣe dáadáa sí wọn torí kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí bá dúró dọ́gba àtàǹtì déédéé ẹ túmọ̀ sí pé bàbá rẹ̀ hàn ìyá rẹ̀ hàn àwọn jẹ́ káfíìrì wọn ò gbógun tì ọ́ nípa ẹ̀sìn wọn ò sì lé ọ́ lé wọn ò lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn kan láti lé ọ kúrò ńlé kúrò ńlò ọlọ́run ló wọ̀ kọ́ kíkẹ́ kẹsí dáadáa sí wa ilé ìjọba torí ẹ lẹ́yìn náà jẹ́ ti àwọn kẹsẹ̀ títà máa ń jọ ń gbé báwo la ṣe lè ṣe pẹ̀lú wọn áyà yìí lọ yanjú rẹ̀ ẹ fẹ́ sọ nípa báwo ni ìbágbépọ̀ mùsùlùmí àti káfíìrì ṣe yẹ kó rí láwùjọ àyà yìí ẹ̀dọ̀ àwọn àyà tó síwájú rẹ̀ àti tó wà lẹ́yìn rẹ̀ lọ́yànjú ẹ̀ torí pé ẹni tẹ́ ń bá gbé nínú àwọn kèfèrí ó lè jẹ́ kèfèrí tó dojú ìjà kọ yín tó sì lè jẹ́ kèfèrí tí ò bá yín jà kèfèrí tó wọ́n rẹ̀ láti lé yín pọ́ńlù tó wọn àtàwọn kan sì jọ rọra lọ lórí bẹ́ẹ̀ kẹfẹ́rí jẹ́ ọ̀wọ́ náà láti lé yín kúrò ńlò sọ àwọn eléyìí àwọn owó lẹ́yìn máa bá ti níwọ̀nba àwọn owó lẹ́yìn ní bá ti rárá ọlọ́run ti sàlàyé rẹ̀ síbẹ̀ yẹn kọ́dà kọ́ ajẹ́ pé kẹfẹ́rí yẹn kò é sẹ́ni tó bá yín jà lórí ẹ̀sìn kò sì lé yín kúrò ńlò yín wọn àtàwọn kan sì jọ lẹ̀dí àkùkọ láti lé yín síbẹ̀síbẹ̀ ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn dénú òfin ọlọ́run ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn dénú nítorí tẹ́ bá ti nífẹ̀ẹ́ wọn dénú nítorí dájú ni pé ẹ ti takò òfin ọlọ́run wọ́n á mú ẹ̀gbà wá mi wá ó wá látọ̀dọ̀ Abdullah ibn Dinar. أني سمعت ابن عمر يقول رأى عمر رضي الله عنه حلة سيراء تباع قال يا رسول الله ابتع هذه فالبسها يوم الجمعة وإذا جاءك الوفود قال إنما يلبس هذه من لا خلاق له فأتي النبي صلى الله عليه وسلم منها بحلل فأرسل إلى عمر بحلة فقال كيف ألبسها وقد قلت فيها ما قلت قال إني لم أعطكها لتلبسها ولكن تبيعها أو تكسوها فأرسل بها عمر إلى أخ له من أهل مكة قبل أن يسلم ابن عمر رضي الله عنه أني بابا عمر قولي أسوكا تجدتك تكتلة تكتلة نكون حلة لدي الأربعة يعني ببات سقطوا dàńdógó àti ṣòkòtò jàlábíyá àti ṣòkòtò ìlọ́dì àti ìbora ẹni wọn ń pè ní xulla ẹjẹ sẹyìrọ ẹni ìtújẹ ìdánkó alátagbọn ibi tórúkọ rẹ̀ ń jẹ́ mẹsẹ wíì ṣùgbọ́n ó jẹ́ aṣọ tó ní bíi harir tó ní lára wọ́n ń tà anabi sallallahu alayhi wa sallam umar wa sọ fún pé ibtà hàrí ibtà lédè lárúbáwá tó bá ti ní tà ọ yàtọ̀ sí bẹ́ẹ̀ ibtà. أي اشتري رأى ra aṣọ yìí wọn ànábì sallallahu alaihi wasallam ra tòkè tilẹ̀ yìí talbasha yawm al-jum'ah kó máa wọ lọ́jọ́ jùmọ̀ torí kí ọjọ́ jùmọ̀ ọjọ́ ọdún ni ẹ̀yin náà lè sì kọ́ wa pé ká sọ̀sọ̀ tó bá di ní àwọn ọjọ́ jùmọ̀ wọ́n ìdájọ́ àkàlùwò fóòdù bákan táwọn àlejò bá bọ̀ kọ́ máa wọ́ pàdé wọn. eléyìí túmọ̀ sí pé nínú nǹkan táwọn sàhábà tó ti kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀nìkan wọṣọ tó dáa lọ́jọ́ jùmọ̀ kìí ṣe bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti máa ń ṣe tó yẹ pé aṣọ ọṣẹ náà ni gbé lọ́jọ́ mọ́ aṣọ tó ṣe é pé ọrùn ni ó gbé wá sí jùmọ̀ ṣíṣe bẹ́ẹ̀ kò dáa sọ́wọ́ sì túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ràn èèyàn yóò mọ báyìí dámọ̀ràn tó dáa yóò mọ báyìí dámọ̀ràn tó dáa kẹ́ ah bàbá aṣọ tẹ́ wọ̀ lónìí yọ̀ dáa o. onímọ̀ ni jùmọ̀à aṣọ tẹ wọ lónìí ọmọkùnrin káàtó onímọ̀ lọ́jọ́ ọdún àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nítorí tí wọ́n bá dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dára wọn àwọn aṣọ wa tá a nílé tá a kó pamọ́ kú wa làwọn mi ọ̀wọ̀ ẹ̀ẹ́dẹ́sì wa yá ẹ̀ lẹ́nu náà ni pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ tá tá a lẹ́yìn ikú wa làwọn míì ọ̀wọ̀ ọ̀hún àwọn míì tí ọ̀wọ̀ ọ̀hún wọ́n lè pàpà sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣọ owó iyebíye táwa kà fún owó iyebíye tó ju agbára lọ láti wọ̀ àwọn lè padà sọ́ọ̀dì nulẹ̀ tí ó ṣẹlẹ̀ náà torí gbogbo aṣọ tí wọ́n ń kà fún tó bá bọ́ sórí generation àwọn ọmọ rẹ̀ wọn gbà àwọn bàbá bàbá ló lè wọlé àwọn bàbá bàbá ló lè wọlé yìí

so anabi wa ìgbésí ayé tó rọrùn kitikiti ọ̀nà ní í ṣe kò ní aṣọ kankan tá a kó pamọ́ pé a máa wọ̀ ọjọ́ júmọ́ àbí tá a lè jò bá dé so Umar ń dá márùn ní ìsinmi ẹ̀ẹ́dẹ́gẹ́ lásọ kẹtẹ́ máa wọ̀ ọjọ́ júmọ́ èyí tẹ́tù fi máa pàdé àwọn àlejò tọ́ anabi pàápàá padà aṣọ bẹ́ẹ̀ o lẹ́yìn ọ̀rẹ́yìn. sàmà imara ni Umar mú wáyé àti mọ́tọ́jọ́ jùmọ̀ torí pé ọjọ́ ọdún ni ọjọ́ ọdún ọjọ́ ọdúnnú ọjọ́ ọdún mùsùlùmí wọ aṣọ tó dáa lọ́jọ́ ọdún tálejò bá wọ pàdé àlejò ó ní ipa tí máa nínú ojú tí àlejò ó fi wọ̀ tó bá jẹ́ pé àlejò yẹn aṣọ tó dáa tó sunwọ̀n tó bá fi pàdé rẹ̀ ó lójú tí ó fi wọ̀ tó bá jẹ́ pé aṣọ ìkísà lọ bá wọ̀ tó fi pàdé rẹ̀ ó lójú tí ó fi wọ̀ so bí wọ́ bá ṣe bọ́ bá ṣe múra pàdé àlejò. irú ojú bẹ́ẹ̀ làlejò fi máa yọ tí wọ́n bá ń fẹ́ àpọ́nlé fúnra rẹ mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe kí aṣọ kásọ aṣọ rádaràda aṣọ burúkú kan ló fi máa gbàlejò wọ aṣọ tó dáa ṣùgbọ́n tó bá ń sọ tó dáa yẹn kò túmọ̀ sí pé kọ́ á máa hàn nínú aṣọ tó wọ̀ afẹ́fẹ́ yẹ̀yẹ́ tún ti fẹ́ wọ̀bẹ̀ kárí mi tún fẹ́ wọ̀bẹ̀ kéèyàn ṣọ́ra tó قال إنما يلبس هذه من لا خلاق له anabi wa ta kún ìmọ̀lẹ́ra rẹ̀ lé kí n máa wọ ọ̀tún láwọn ẹni tí máa wọ ọ̀rọ̀ ilé làwọn ẹni tí ọba lérè jẹ lọ́dọ̀ ọ̀lọ́. ẹni tí bá ń wá àti rẹ́sàn tó dá àgbà lọ́dọ̀ ọlọ́run ní wọrí lé la sọ pé aṣọ harir ni torí pé harir fọkùnrin ọkùnrin haram ni wọ harir láyé bì àmọ́ àwọn obìnrin ẹ̀tọ́ ni fáwọn tọkùnrin bá wá dára dé wíwọ àwọn nǹkan tó náà ń sílé fún láti láyé bí ó túmọ̀ sí pé kò wú láti jèrè tó bá nítorí pé o ti màámà ọ̀tà kuntọ́lọ́ wọn bá ní kọ́ ọmọ sí ọwọ́ á ṣe bẹ́ẹ̀ láti sọ pé mi ò nídìí ẹ̀san tí ń bẹ fẹ́ni tó bá pòfin ọlọ́run ọba máa ń bì ṣáájá pé ọ̀fẹ́ jèrè kankan lọ́rùn. فأتي النبي صلى الله عليه وسلم منها بحلل ọ̀pẹ́ kò jìnnà ni wọ́n bá mú irú àwọn kọ̀ǹpìlìtì báwọn wọ́n يعني كي أموا لبن فأرسل إلى عمر بحلة أنا وأمو تكتي لكم في رأس عمر سو أنفاني نيكي تي أوليبا وافاي تسي بو إما قوالي لينكا ẹtúndé kẹlòmíì náà rí mbẹ nítorí pé ayé èsì tiwa nìkan orí bá sì wà tó bá pín fẹ́lómìn náà ìwọ ti sánà kó rè mí wọlé by the time tó rí bá wá tí wọn nìkan gbé wọlé kọ́dọ̀ ògùn ìyàwó rẹ jẹ́ ń bẹ̀ wọn ò bọ́ ọmọ jẹ́ ń bẹ̀ àwọn oníbọ̀ ọbẹ̀ lọ́nkọ̀ tó ń ríru rẹ̀ máa ń jọ mi ẹ̀bẹ̀ rí nǹkan mọ̀ bí kápẹ́ nísìnyí ẹnìkan bàbá ní kọjá lọ bá pé bàbá bàbá sì pẹ̀yìndà ọba wa tí wọ́n á gbé adìẹ tí wọ́n ti yan méjì wọ́n á gbé ọ̀kọ̀ọ̀kan sínú eh, ibi tí wọ́n máa rápọ̀ ẹ̀sìn wọ́n bá gbélé ọlọ́pẹ́ tó bá bẹ́ẹ̀ gbé ẹ bínú so ó sì gbé wọlé ẹ ti mọ̀ pé adìẹ tá yan yóò máa ta sánsán wọ́n á gbé wọlé tán òtún òtún ṣe ní eh, ògbó láti rí kó gbé wọ yàrá rẹ̀ kó lọ jẹ kọjá pé egun lọ sọnù ó sì ó ti sọ pé ẹnìkan kan ò sí láàrin ìta tó fi lọ sọ egun nù àwọn abọ́ sí àárín ìta níbi tí gbogbo èèyàn wà láwọn ìyàwó àtọmọ rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí fa ẹran adìẹ ya lọ ń jẹ lọ ń jẹ ẹja bàbá tí ká bá yín bomi ni ẹ lọ bomi wọn tẹtẹlẹ ó dìgbà ń bá ṣe sọ fún yín <laughs> wọn nìkan ló sì ń jẹra adìẹ yìí ẹ pẹ̀lú yá di àwọn haúsá òun tó fi ń tọ ọ̀ẹ́jẹ òun fi ń tọ ọ̀ẹ́jẹ ó tún jẹ́ tegun tegun orun gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n nìkan ọjà adìẹ méjì wọ́n á ti kún wájú nígbà tó ti kó onú tán ah alihamudulilayi ah, kọ́mọkọ́mọ gbé egun kọ́ lọ sọ fún mi wọ́n ti lọ sọ. wọn ò ní bẹ́lọ̀ kó rí wẹ̀ jẹ́ mọ́jọ́ mi bàbá àkà ẹwọ adúlọ ẹran adìẹ òun tó tiẹ̀ pé ẹyọkàn yóò ìyàwó àtọmọ ẹ lọ pé ìjẹrà mímí èmi ọjẹ ẹyọkàn yìí lọ́jọ́ ọba jẹ dídí ẹyọkàn kan èyí abúlé ni ọ lórí ọkọ gbogbo èyí àjọba bíi twenty wọn nìkan jẹ odidi kan afáwọn kan abẹ́rẹ́ bá wọn àjẹ méjèèjì. torí délé tó rí bá dé ẹ máa pín kó kárí sẹ́rí bí táyà ti ń pín orí ti ń kárí orí ò tún pọ̀ nítorí ẹ̀ẹ̀mẹ́lòmíì náà àwọn ọmọ yín ìyàwó yín náà tẹ pín kí tọ́jú tó bá bẹ́ lọ́ọ̀nì orí mi tó bọ̀ ni à ọlọ́run bó tún sínú orí mi o ọlọ́run tún sínú orí mi o wá hà gàdà ànábì wàá pín tálà ànábì ọ̀bá pín fún àwọn sọ̀hábà rẹ̀ ni àwọn sọ̀hábà ẹni ńlá ni wọ́n anabi sì kà wọn kún ó ní kí wọn lọ fún Umar nítòkè tilẹ̀ kan Umar wa ni à ah, báwo ni ìṣe wa wọ̀ ebi wọn náà lọ sọ ń tọ́ sọ ń parí wọn náà lọ ní ẹni tí ò lérè jẹ lọ́dọ̀ Ọlọ́run ní máa wọ ọrú ilé èmi sì fẹ́ jèrè so ẹ mọ̀ pé má lò ó sótúmọ̀ sí má níní tó má ní ọ̀ gbọ́dọ̀ lò ó. tó túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ní النهي عن الاستعمال هل هو نهي عن الاتخاذ eléyìí jẹ́ ti gold wúrà fàdákà òkúta olówó iyebíye tí wọ́n ní àwọn ọkùnrin ọ̀gbọ́dọ̀ lò sí àgbọ́dọ̀ ní ká lè ní ibi dúkìá so irú rẹ̀ náà lélẹ́yìí harir àgbọ́dọ̀ wọ sáwá lè ní ní dúkìá sọ̀rọ̀ǹdé umar ń béèrè náà ní ẹni tí ó bá wọrú eléyìí kò lérè ìjẹ lọ́dọ̀ ọlọ́ ó sì tún fi ránṣẹ́ sí mi wá ànábì so ànábì sọ bàbá àbí sọ́nà sọ pé ẹni lam ọ̀ọ́tìkà ha lè tẹ̀lifẹ̀sà ha ò fún ọ kó lè bá wọ̀ ọ́ wọ́n láì kí n tẹ̀bi àhá ọ́ tẹ̀síwà ha ṣùgbọ́n lè ta àbí kò fún ìyàwó àwọn tó tọ́ sí bí àwọn obìnrin sọ tó mọ̀ sí pé anahiyọ anilistamal lẹ́yìnsẹ̀ nàhìyàn anilitakọ́t wọ́n lò ó kò túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ni bí tọ́tí kọ́ o rò pé yé wa torí kẹ́ni ti máa mutí ó túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ lọ́tí lé wọn ò gbọ́dọ̀ tọ́tí wọn ò gbọ́dọ̀ rọ́tí àmì èmi ẹ̀ mú o sọ̀rọ̀ nítorí pé tọ́lá bá ti ṣe nǹkan kan léèwọ̀ kí máa sowó rẹ̀ léèwọ̀ yàtọ̀ síbi tàwọn gold yàtọ̀ síbi ti silver yàtọ̀ síbi ti harir sọ̀rọ̀ nítorí pé àwọn principles náà máa mú wánu ṣẹ̀ríyà náà gbogbo bó tilẹ̀ wù kọ́ fẹ̀ kó gbòòrò tó kí máa láyọ̀ kúrò nítorí pé tá a bá ní a rọ principle kan tí ò ní láyọ̀ kúrò á ti ṣe wàhálà jù kò ní fẹ́ sí i nítorí pé wọ́n máa mú píríncípù wá ní láti di àwọn nǹkan tó ti sá lọ láti dè wọ́n pọ̀ sójú kan náà lọ́nà tẹ́ni tá à ń fi bá sọ̀rọ̀ yóò fi mà nípa òfin níbi tí bá sọ pé النهي عن الاستعمال ليس نهيا عن الاتخاذ tẹ́bá kan ló lọ bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́sùn wù sí wọ́n ní kí a bá lò kò túmọ̀ sí pé gbọ́dọ̀ ni ajọ́gá lè ní jìtá a lè nílò gángan a lè ní ṣẹ̀kẹ̀rẹ̀ a sì lè lọ́tí ògógóró gbogbo kékeré kan ọpọ́n ayò gbogbo ẹ̀ náà la lè nínú so eléyìí a sọ wípé atohun àti lílo rẹ̀. haram àtòhun àti lílo rẹ̀ haram ṣẹlẹ̀ ìjẹbù sí jẹmbẹ o anábì ní kò tà àbí kò fún ẹni tí ó wọ̀wọ̀ ó túmọ̀ sí pé kíní yìí kò tọ́ kìí ṣe gbogbo ẹ̀ náà ni kò tọ́ kàtà inna Allaha idha harrama shay'an harrama èyí ṣe ní gbogbo ìgbà ní ìsìn Rabbuna harrama isti'mal al-dhahab wal-fidda 'ala ar-rijal wa abaha isti'malahuma lin-nisa' wa laysa ثمن الذهب والفضة حراما تذكر إن الله إذا حرم شيئا حرم ثمنه لأن تحريم الذهب والفضة تحريم نسبي oníṣe pẹ̀lú àwọn kan ni yàtọ̀ sáwọn kan ẹ̀kíyèsí báwọn ìgbà tó sì jẹ́ pé àràmù rẹ̀ lórí àwọn ọkùnrin ni yàtọ̀ sáwọn obìnrin bó o wá lówó rẹ̀ ti fẹ́ jẹ́ haram kò ní jẹ́ haram obìnrin ló bá tà halal bọ́kùnrin náà ló bá tà halal bẹ́ẹ̀ ni yàtọ̀ harir lilo rẹ jẹ́ wọ fáwọn ọkùnrin halal ní fáwọn obìnrin bóbìnrin lọ́ba ta harir owó rẹ halal bọ́kùnrin náà lọ́ba ta harir owó rẹ náà kọ́ halal. yàtọ̀ sẹ́lẹ̀dẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́sẹ̀ jíjẹ rẹ̀ léèwọ̀ lórí gbogbo èèyàn ó sọ owó rẹ̀ léèwọ̀ lórí gbogbo èèyàn nísìnyí káfíìrì ó ń tẹ́lẹ̀dẹ̀. Mhm. owó rẹ̀ ń kọ́ ṣé halal ni ẹrù dáadáa o tètè ká mà tètè kájú dáhùn àti wí bẹ́ẹ̀rẹ̀ ṣé halal lówó ẹlẹ́dẹ̀ fún káfíìrì àbí haram hmm? ní alìkẹ́ sáà nìkẹ́ níìsín wọn lọ pẹ lẹsẹ káfù sáàbù kan máa lọ lé yín torí pé òkú pupa kọ tó gbogbo ẹ tó túmọ̀ sí pé ìyá máa ronú náà kó tó máa dáhùn nísìnyí ọtí ẹnìkan kan gbé stout síwájú ó bá mú catapult ó bá sẹ́ẹ̀tì gbòó káò ó bá fọ́ dédé àná wọ́n bá túká ok ọtí yun mr paul lónìí àti mr ibrahim ọtí tí mr paul wá sanwó rẹ̀ o torówó lọtí lọ́dọ̀ káfíìn ọtí mr ibrahim ò ní sanwó ẹ̀ o. torí kìí sowó lọ sí lọ́dọ̀ àwọn mùsùlùmí tó. فأرسل بها عمر إلى أخ له من أهل مكة قبل أن يسلم عمر وفي aṣọ yẹn ránṣẹ́ sọmọ ya rẹ̀ kan nínú ọ̀rọ̀ mẹ́kà ṣáájú kó tó gba islam ṣùgbọ́n ànábi ni inú kí wọ́n wọ̀ àbí kó fún yàn wọ̀ àánú kọ ta nínú kọ ta àbí kò fún yàn o tí wọn mọ̀rọ̀ wá fún ọmọ ìyá rẹ kọ̀wọ́ mo rò pé yé kó o fún ìyàwó rẹ mo rò pé yé wọn náà kì í nísìnyí Umar fi sọmọ ìyá rẹ káfíìn kò sì tọ́ sí mùsùlùmí láti wọ̀ àmọ́ kò burú fún kèfèrí láti wọ̀ torí káfìrí lò ṣé ìwọ̀ wá ní káfìrí náà tọ̀ ọ̀dà tó bá tó báyẹn náà ní ìsinyìí ìgbà tí ó kùn bẹ́tẹ̀ ẹran tó dé ìwọ̀ fáwà àwọn káfìrí sì wà lẹ́bàá pọ́tìrì yìí àwọn adìẹ wa kú kò mọ pé ní ìsìn ẹ̀yìn jẹ́ sáà. tẹ́lẹ̀ fi ránṣẹ́ fáwọn tẹ́lẹ̀ fi wọ́n lẹ̀kọ́ wọn á tá aláàjì ẹ ṣeun ẹran gidi lẹ́ ń sọnù yìí ẹran gidi wá ìwọ nínú ẹ̀sìn tiwa àti dọ́dọ̀ tiwa kìí ṣe sọ̀wọ́ pé àgàdù ẹ̀hẹ́n tẹ́ẹ̀tì wọn wọn òkú adìẹ mọ̀ ní kí ṣé gbogbo ń dáwọ̀ ọ̀bá ti lẹ́tọ̀ọ́ sáti lò la lè fi sọwọ́ sẹ́ni tí ọba lò nù àwọn kèfèrí nítorí ní ìsìn tó fàtà fi béèrè lẹ́yìn ni pé mùsùlùmí kò ní wọrú aṣọ yìí wọ́n máa sì fi sọwọ́ sí ọmọ ìyá rẹ̀ tí ó ti gba ìsìlámù tí kò mú fura dání wípé ṣé mùsùlùmí lè fún káfìrí ní nǹkan tó ń lè lò ẹsì pé béèrè rẹ̀ máa wá púpọ̀ púpọ̀ wípé nísìnyí ìyá wa wọ́n gbé ẹ̀bùn kátàn ọtí mẹ́ta fún wa ọ̀rọ̀ èsì ìmùtí tá a lè fi sọ́wọ́ sáà káfìrí tó wà tòsí wa ti máa mutí. <laughs> ṣé ẹ fi sọ̀rọ̀ sí wa àbẹ́ ẹ fi sọ̀rọ̀ sí àwa ló kù màálù àwọn òsì ní jẹ́ àwọn káfíìtì tí wọ́n gbé tòsí wa ni ká gbé fáwọn káwọn gbé fún wọn kí ni ìyàtọ̀ tó wà láàrin aṣọ tọ́jú ìwọ̀ fọkùnrin mùsùlùmí tí mùsùlùmí wá mú tó fún ọmọ ìyá rẹ̀ káfíìrì tí ò tí gba Islam àti kẹ́yìn náà kẹ́ gbé nǹkan jíjẹ mímu tọ́jú èèwọ̀ fún mùsùlùmí fún káfíìrì fún olò kí ni àtọ̀ tó fẹ́ wà lára sẹ́yìn rò kí tó máa fún káfíìrì ìyàwó rẹ̀ ní òfò ìjọba òkò fi ṣe nù torí wọ́n ti fún sáwọn sọ pé àti ọ̀tọ̀ tí mùsùlùmí kò kú burú fún káfíìrì sọ agbọ́n bẹ́ẹ̀ wọ́n mú ká tó àwádìí sí i nítorí lábẹ́ òfin ọlọ́run táwọn ò ní lò àníbọ ẹnìkan kódà kò sí káfíìn kódà kò sí káfíìn nítorí ẹ bó ṣe lè jẹ́ ìnira fún mùsùlùmí ní jíjẹ ní mímu náà ni ó jẹ́ ìnira fún káfíìn tó bá jẹ́ nǹkan jíjẹ nǹkan mímu so àmọ́ ta sọ ní ìsìn wíwọ̀ sọ́run ó ti jẹ́ ìwọ̀ fún mùsùlùmí wíwọ aṣọ ìwọ̀ yẹn sọ́rùn fún káfíìrì ṣé wọ̀ ni kìí ṣe wọ̀ tó lè ní lára kò lè ní lára yàtọ̀ sí nǹkan jíjẹ yàtọ̀ sí nǹkan mímu báyà fi tán wò ni níṣẹ́ bá gbókùn bètè ẹran yọ pa lára yàtọ̀ sí fi haram ni because ẹni tí ń jẹ ẹran tó fresh kò dàbí ẹni tí ń jẹ èyí tó kú fúnra rẹ̀ ẹni tí mu mi kò dàbí ẹni tí mu ọtí him unlike aṣọ aṣọ yẹn kò ní ìpalára kankan tí ó sì fún as far as ìgbésí ayé ti wà òṣùgbọ́n lábẹ́ òfin ẹ̀sìn làwa ti máa ní kí ni haram àwọn aṣọ yìí pé ajẹ́pẹ́ tó bá kí wọ́n wọ̀ sọ́rùn wọ́n wọ̀ sẹ́sẹ̀ ni wọ́n dé sórí ni láwọn aṣọ tí ọba ti tọ́ sí mùsùlùmí pípọ̀ òun lò ó lè bùn káfíìrì eléyìí ó sì túmọ̀ sí pé táwọn ọba ti ní lò àní fún káfíìrì àwọn sọ pé bẹ́ẹ̀ ni a lè fún un torí ọ̀rọ̀ yìí ó súnmọ́ pé ànábì ti mọ̀ abẹ́ ànábì ọ̀tà kù gbogbo àkáfíìrì lọ́wọ́ àfẹ́rẹ́sẹ́ ànábì ọ̀tà kù. sọtẹ́yìn bá sọ pé gbogbo ohun tí ò bá ti tọ́ sí mùsùlùmí pé kó lò kò yẹ kó fún káfíìrì tá a wọ̀ sọ́run ọ̀rọ̀ orí ọ̀yàtọ̀ sí ní tàǹjẹ̀ sínú àwọn sọ pé rárá tasọ tá a wọ̀ sọ́run yàtọ̀ torí pé wọ́n mọ̀ sí ànábì ọkọ̀ fún ẹ̀yẹ́ wọn á mú ibi tí wọn ti fún káfíìrì ní ntàwọ gbọ́dọ̀ jẹ táwọn ibi tí wọn ní kò bu yóò kú nbẹtì ara bí ọtí yóò gbogbooro ẹ wàá rí mu wa ẹ sì lè rí mu wa adúgbò fọlọ. eléyìí jẹ bó ti bẹ sórí títà tó sí mi eléyìí fi hàn wá pé ha ní tó wá fàtà fún mi tí ràfi mu wa ń bi ni pé ẹ má gbàgbé pé wọn mú alábẹ ṣe dáadáa sáwọn òbí wa tó jẹ ọsẹ bọ ẹni tí Umar fi aṣọ yìí ránṣẹ́ sí kìí sòbí rẹ̀ ọmọ ìyá rẹ̀ ni ọmọ ìyá rẹ̀ sì jẹ́ káfíìrì tó túmọ̀ sí pé Islam kọ̀kọ̀ pé ká ṣe dáadáa sí káfíìrì káfíìrì yìí kì í ṣe bàbá wa àbí ìyá wa kì sì ṣe ọmọ ìyá wa so irú àwọn eléyìí náà làwọn nǹkan tí síra yẹn lè kó sínú. Si kápò afẹ́kọ̀ọ́ tíra ní ti nípa alaqatul muslimi bil kafirin àbí alaqatul muslim bi ghayril muslim alaqatul muslim bi ghayril muslim irú àwọn kan yóò kó sínú rẹ̀ ike islam kọ̀ yíyan ṣe dáadáa sáwọn kèfèrí so a lè bù wọn lẹ́bùn a lè ṣe kínní so àyà yẹn náà sáni ọ̀yànjú rẹ̀ la yanhakumullahu àní alladhina lam yuqatilukum fid-din torí wọn dábàá fi sítírà tafsir twenty nìsín adúrúntà lè kójọ ńbẹ yóò ti kọjá sísọ yóò kọjá àwòyáwàdà torí kí wọn mọ mọ àwọn sáǹpù wa lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi tí ẹni kó padà sídìí àwọn original source ìgbà tó máa sọ fún kó tún ṣẹlẹ̀ pé Umar radiyallahu anhu báyìí báyìí báyìí tó wàá padà sídìí sọ́ọ̀sì àdéhùn yẹn wọn lọ mú jáde mọ̀ kéṣe ní sura tafsir ló ti mú jáde tó bá dé nu the main source yẹn tí wọ́n ti ṣàlàyé bá di fìyẹn sí wá fún ọ wọ́n á tún wú ọ̀rọ̀ á tún ṣàlàyé àdí fìyẹn kí làwọn tún fi ṣàlàyé ẹ̀ bítúrò àti máa di gèlè mà nìyẹn sọ̀tàn náà fi ṣàlàyé rẹ̀ wọ́n á tún rí àwọn ó tún mú sáǹpù mi wá wọ́n tún mú sáǹpù mi wá tíra di ní lánàá sọ ìpẹ́tọ̀ ọkàn fún ní tọ́píkì ní àlẹ́ mùsùlùmí bí eléyìí jẹ bó ti jẹ nínú alákọ rẹ ní ó sì rí nǹkan mí náà kó àgbọ́dọ̀ gbójúbọ̀rọ̀ fún wọn láwọn agbọn abòmí bíi wà in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma nàti bí ìyá nìkan ti ti fẹ́ dákúdájí lórí pé ọmọ gba islam bàbá kú tọ lẹ́gbẹ̀rún ẹ̀mí máa kú sùn tó gbogbo eléyẹn ó lè mú tọ́pìkì mi jáde tó ń pè ní alaqatul لغير المسلم ولا شك tíra àlàyé ẹlòmíì lè ti kọrú rẹ̀ rí àmọ́ tí wọn náà bá kọ tiẹ̀ yọ yàtọ̀ torí pé orí yín ọjọ jọra àwọn èrò yín ọjọ jọra àwọn ẹni bọdì tó bá ti rí pé tọpíkì kan lè wúlò òun ò sì rí tíra kan tán pọnpa rẹ̀ tó yẹ pé ọ tán òǹgbẹ òun torí wọn kọ tíra àlàṣẹ àmọ́ kìí ṣe gbogbo tí wàá sánkọ lọ́tàn gbẹ because ibi tó ń rorí lọ ọ̀tọ̀ ibi tó ń rorí lọ ọ̀tọ̀ so ìwọ náà kọ tiẹ̀ ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú tọ́pìkì kan lè rí two hundred lóríṣiríṣi ọ̀nà tí kálukú fi ń ronú ti ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹnìkan ní sọ fún mi pé kí ni gbogbo wọn ti kọ wọn ọ̀kọ́ gbogbo ẹ̀ ọ̀kọ́ gbogbo ẹ̀ olódo ló máa ń sọ pé wọ́n ti kọ gbogbo nǹkan wàyí lá àwọn èèyàn ní kẹ́kọ̀ọ́ ma wọn ò ní kọ̀wé ma ọmọ tó fẹ́ gbà wọ ẹ̀rí gan ní rí nǹkan kan ọmọ tó gbogbo nǹkan wọn ti kọ́ wọn ọkọ́ gbogbo nǹkan ọ torí bí tí kálukú ronú gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. subhanahu wa ta'ala wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. ó lè jẹ́ ọ̀kan nínú sábàbí náà pé owó lóògùn owó ni lọ́dọ̀ àwọn mùsùlùmí àmọ́ kùnbètè kìí sowó lọ́dọ̀ àwọn mùsùlùmí wàhálà owó ni lọ́dọ̀ àwọn kèfèrí náà sòyìn ni pé sówó ni lọ́dọ̀ àwọn mùsùlùmí àbí èsòwò náà wọn náà lè jẹ́ sábàbí. oníbèrè ni pé àwọn jẹ́ obìnrin tó dẹ̀ ní iṣẹ́ ọwọ́ táwọn ṣe wọ́n ní àwọn máa fún ọkọ àwọn ní owó bóyá látara pé àwọn fẹ́ àwọn kọ́lé tí wọ́n lọ́kọ àwọn lọ́kọ àwọn mójútó àti bí àwọn fẹ́ mọ́tò àwọn fún lówó so àwọn owó yìí kò kì í ní èso bí káwọn máa ń rí ojú owó àti báwọn ní ká ṣe náà pé ṣé àwọn lè kówó yìí káwọn ìwẹ́ lómi káwọn máa kówó yìí fún un. Eh, alhamdulilayi tí ẹni tí à ń kówó fún kọ́ bá mójútó nǹkan kan bàbá jẹ́ bí ọkọ tó sì dàbí ìgbà tó ṣe pé gbogbo tá a bá ti kó fún owó ń pòórá kò sí nǹkan tó burú ká máa kó fẹ́ lómi kó máa bá a mójútó àwọn kan yẹn kò sí nǹkan tó burú ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àpọ́nlé nìyá aká rẹ̀ kò sí aká tí ò tiẹ̀ so ẹwẹ́ lómi tí wọ́n máa bá yín mójútó àwọn ọkùnrin tí sì ń jẹ́wọ́ àwọn obìnrin wọn lọ́nà haram bá wọn bẹ̀rù ọlọ́run ìwọ òfowó tọ́jú obìnrin mọ́ o lè lókù tó ń jà lẹ́yìn sí wà tó dáa náà. oníbèrè ní pé àwọn àwọn béèrè nípa pé ọ̀pọ̀ àwọn ìjọsìn ìjọba yìí ló mójútó wípé ibi táwọn béèrè pé sáwọn lè divorce rẹ̀ àwọn lè béèrè fún divorce látara rẹ̀ àwọn ní pé ṣé àwọn lè bá ògùnmọ̀ sọ̀rọ̀ pé bí akábá àwọn bá ọkọ àwọn sọ̀rọ̀ àti pé ní kwara state làwọn pé àwọn lè mọ ẹnìkan táwọn lè. ná asọ́dún lẹ́ ń sọ̀rọ̀ tẹ bá ní ní Kwara state ẹ̀ mẹ́nìkan tẹ́ lè bá sọ̀rọ̀ àwọn Kwara obìnrin pé gbogbo didi Kwara state ẹ̀ tẹ́ bá tẹ tẹ́ bá tẹ dákọ̀ state kò bá tún sàn mẹ́ni yẹn nígbà so ṣùgbọ́n báwa náà ṣe dáhùn là ń dáhùn torí àwọn lè pé ta ní ṣe súnà ìdínà àwọn ọ̀mẹ́ni táwọn lè bá sọ̀rọ̀ so àwọn ò sì lè rúlẹ̀ out wípé kò sẹ́ni tí ń ṣe súnà ń bẹ̀ náà àwọn èèyàn tí ń ṣe súnà náà wà so nítorí ẹ̀ àwọn ẹrú ọlọ́run ọlọ́run fọ́n wọn ká níbikíbi lẹni tí ń ṣe súnà ti wà tẹ bá béèrè tẹ sì farabalẹ̀ ẹ̀ so ẹni tó sì lè sòdodo náà ibikíbi náà wà aláàánú lọ́lọ́ ẹ má nù láwùjọ bíi wà náà inṣàlá inṣàlá ẹ rẹ̀ ni tó lè bá yín bọ́kọ yín sọ̀rọ̀ wọ́n bá yín bá sọ̀rọ̀ kọ́ gbọ́ kọ́ máa sin náà ló pé yín kìí ṣe pé ti wá nípinnu ọkàn pé eléyìí ò lè gbọ́ ọmọ bẹ́ẹ̀ ni kọ́dà bí màlẹ́kà bá sọ̀rọ̀ kò lè gbọ́ ká má rò bẹ́ẹ̀ so nítorí tó pẹ́ báyà ti bímọ fún nísìnyí tẹ́ bá di àkókátù téèyàn ti bì kan kó lọ bì kan téèyàn ti bì kan pa kò péyàn o kò péyàn ẹni tó ti ṣe rí ni ká bí àmọ́ tó bá dájú wípé lẹ́yìn gbogbo ìyànjú tẹ́ gbà àwọn ẹni tán wà nítòsí tán wà nítòsí tán wà nítòsí wọ́n bá sọ̀rọ̀ kọ gbọ́ kọ gbà kẹ́ béèrè fún kó tu yín lẹ̀ ló pè yín torí pé Ọlọ́run ọba gbà kóbìnrin mùsùlùmí ó máa jẹ́ ìyàwó fún káfìrì kò sí lọ́n ó ti di káfìrì so a sì tẹ́lẹ̀ ìpàkíyèsí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ìbáàjọkùnrin ìbáàjọbìnrin ni ó ń kojú ìṣòro kan pẹ̀lú ẹni tí ọlọ́njọ dà wọ́n pọ̀ bọ́yọ̀ òbí bọ́yọ̀ kọ bọ́yọ̀ yàwó ẹnikẹ́ni tẹ́ bá jọ ní àìgbọ́ra ẹni yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn yé à ń pàkíyèsí pé ẹ máa gbìyànjú láti wá ojútùú sí i látara pípé àwọn èèyàn tó bá wà nítòsí yín pé kí wọ́n máa bá yín dá sí àwọn tó wà nítòsí yín tó mójútó ẹ̀sìn àwọn ní ká ẹ máa pè ẹ má máa pe ẹni tó wà ní jìnnàjìnnà kíkẹ́ kọ́ bá yín dá sí kí la gbàlérò pẹ̀lú lẹ́yìn nípa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó lè ní ìṣòro pẹ̀lú òbí rẹ̀ nípa ọ̀darùngbọ̀nsì ẹ̀wù rẹ̀ ọmọ wọ́lẹ̀ mọ́ àwọn òbí sì ń fẹ́ kọ́ máa fárùngbọ̀n dànù wọ́n ń fẹ́ kẹ́wù rẹ̀ kọ́ máa gbá títì so ìṣòro wa bẹ̀rẹ̀ àbọ̀ ọmọ tí ń wọ jìlìbáàbù lọ́mọbìnrin táwọn òbí sì ń fẹ́ kọ́ máa wọ bọ́ǹfò show me your chest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àbí ẹni tọ́jọ́ kọ náà ti ń kojú wàhálà pẹ̀lú ìyàwó àbí ìyàwó ti ń kojú wàhálà pẹ̀lú ọkọ ẹ máa gbìyànjú àwọn olùmọ̀ tó wà nítòsí yẹn máa pè wọ́n kàn dá sí sẹ́ẹ̀rì tẹ́ máa ń pẹ́ nìkan jìnnà jìnnà tẹ́ ń fi fóònù pè á ẹ dákun ẹ bá a dá sí ẹ bá ń bá bàbá mi sọ̀rọ̀ ẹ bá ń bọ́kọ mi sọ̀rọ̀ ẹ bá ń bá kíníkà sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà jíjìnà tí ẹni tẹ́ ń pè pé kọ́ba yín dá sí yẹn tó dínà síbi tẹ́yìn wà yìí máa ṣe sábàbí kí wọ́n mọ̀ gbọ́ kí wọ́n mọ̀ gbà. kí ló fà á wọ́n mọ̀ wò pé ókè ẹ̀yin là ń sìn wọ́n lọ́nà ẹ̀yin là ń bá wa kọ́ wọn kọ̀kúkọ̀ ọlọ́run ti ẹ̀tọ́ àṣírí yín lónìí ẹ̀yin tẹ́ ń bá àwọn ọmọ jẹ́ fún wa nu àìmọye irú ẹ̀ ti ṣẹlẹ̀ so nítorí pé wọ́n gbòòrò má di ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ kú ni ó ní wọn ò jọ wọn la àpìtàn lọ jẹun wọn fẹsẹ̀ Ọlọ́run mọ ẹ̀yìn ìwọn akágídí hárí orí òdo lẹ fẹ́ kú sí tó tó bá yẹ pé ń tọ́wọ́ à ń tòsí lọ bàbá yín lọ wọn ò lè sọ ọ̀rọ̀ wọn sì ti mà kọ́lá bí wọ́n sọ wọn jọ jáde náà ó sì súnmọ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbà torí pé wọ́n mọ̀ pé wọ́n máa tún sọ àwọn pé ọ̀rọ̀ tá a sọ́jọ́ ní àjọ tán ni mẹ́tọ́ wà ní dínà jìnnà kọ́lá àbí wọ́n dá lóhùn dáadáa wọ́n kẹ̀jẹ́ ní hoo ni ìjẹ́ni ní hoo èjì amúni pẹ̀lú léèfì àtẹ́bẹ̀ sì jẹ́ mi ní hoo ebi hoo náà ni kò túmọ̀ sí nǹkan kan ẹlẹ́yìn ìjágbó ṣe jù náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك